والأشجار والقرون والحيوانات وكل ما تغير الشياطين ينفرد لها عبادته من دون الله وهذا وهكذا قل من قرب النور فإنه يتخبط في الظلام قال ربنا جل وعلا الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون عباد الله عباد الله لقد حصلونا على نعم الإسلام كما قال تعالى وجد كثير من آل كتاب من بعد إيمانكم كفارا حسدا كفارا حسدا من أجل أنفسهم من بعد ما تبين من بعد ما تبين لهم الحق وقال تعالى ودوا لو تكفرون كما كفروا وتكونون سواء وقال تعالى وودوا لو تكفرون فاتقوا الله وتجبن وتولوا وعادوا عنهم واتقوا قول ربنا جل وعلا اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا ان تطيعوا الذين كفروا يردوكم على اعقابكم فتنقلبوا خاسرين بل الله مولاكم بل الله مولاكم هو خير الناصرين سنلقي في قلوب الذين كفروا الرعب بما أشركوا بما أشركوا بالله ما لم ينزل به سلطانا ومأواهم النار وبئس مثوى الظالمين بارك الله تعالى لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآل والذكر الحكيم pẹ̀lú fún ọ náà bá wa ọba tí ń rán àyẹ̀lẹ̀ ìtọ́lọ́lọ́ wa ní ọ̀tẹ̀lẹ̀ pẹ̀lú ìpẹ̀lú àti ẹ̀sìn òdúdú ọ̀nà ní pé kọ́ wá ti borí gbogbo tí jẹ́ ẹ̀sìn sí ìyẹn ló yẹ ó tẹ́ ó ní fáwọn ẹ̀sìn ní òkè gbà kò sí ní àjọ ọkàn ìtọ́lọ̀ sí àmẹ́rin ọmọ orin ó ti borí nítorí wípé sọ́tàbí tọ́lọ̀ ń fi hàn ní pé lílù ìjẹ́ ọgbọ́n wáyà sí ìrìnlú yìí títí táàbù rẹ̀ àti súnnà tó jẹ́ tàbí sọ́lọ́lọ́rọ̀ ayé wọ́sàlá kó lè wá jẹjàbá lórí gbogbo ìgbẹ lórí ilẹ̀ tẹ́lẹ̀ ti jẹ́ sí kó lè wá sí kẹkà ní dáná ìlẹ́sìn náà àti tẹ́lẹ̀ ọlọ́run títà ìkúrà rẹ̀ àti súnà tànàbí sallallahu alaihi wa sallam nígbà tó jẹ́ sábà ní kọ́mọ̀ mi gbé ìdí ìwé yóò bá rí bẹ́ẹ̀ ọlọ́run lọ́jọ́ náà ó ti rí bẹ́ẹ̀ torí ti ń jẹ́ ìṣẹ́ ọ̀sán lọ́wọ́ wa náà ọba tí ò lọ́rọ̀gbọ́n mi ọmọ ohun tó sáájú ọmọ tí ó ṣẹlẹ̀ ọmọ tí ó mọ̀ ṣẹlẹ̀ mo jẹ́ ìṣẹ́ àlẹ́bẹ̀ Muhammad sallallahu alaihi wa ẹrú ọlọ́run bá náà ní iṣẹ́ rẹ̀ ni. àsọtọ́lọ́ bá gbé ìdílé sọ lọ́wọ́ ayé wọn sẹ́lẹ̀ kí iná bá tó ṣe lẹ́yìn ọdún pẹ̀lú òtún ti sọ ọlọ́run ẹ̀ka tó ti sọ ọlọ́run ilẹ̀ ìgbà ni. kò sí lánàá kan kò ó ti dáwọ̀ yẹn ń tọ̀ lójú ọ̀nà ọlọ́run bá nì látara bẹ́ẹ̀ bàbá dáa ní náà tọ́ra àlà inú àlò ní gbogbo ayé wà òjíṣẹ́ sáà Muhammad ọlọ́wọ́ tó bàrá ibi wọ́n lójú nígbà náà olóòwò tí wọ́n tàn sójú bẹ́ẹ̀ ojú ti pẹ́ lára wọ́n bá yẹ ojú mọ́lẹ̀ ìyá pátá ni kò sójú sí mọ́rẹ́rì nàáyà ìpìyà rẹ̀ ní ẹ̀bá tí wọ́n pa ìtààbọ̀ ọlọ́run àti sínú àtàná ìsìn lónìí ojú ti fọ́ padà ojú àlùjáàmù ti fọ́ padà ó kò tún káyé ọlọ́run ọ̀sán ni ọlọ́run ti sábà tó ti sọ wájú onímọ̀ àìmọ̀kàmọ̀kà mọ́ ọlọ́run ti dáyé lòní iná àtàkì àwọn òṣìṣẹ́ gbogbo ẹjọ́ wà ti la sí sí kíkẹ́rọ̀ ọlọ́run nípa ìkọ̀rá ìkẹ́yìn máa ti túnmẹ̀ kàmẹ́lì sọlọ́wọ́ ayé ọ̀sánà nǹkan ló jẹ́ láyé aláìmọ̀kàmọ̀kà ni. ẹ̀rí ni mo fi kọ bẹ́ẹ̀ kì í ṣètànú ọ̀láìlàmì ẹ̀rí mo fi kọ bẹ́ẹ̀ aláìmọ̀kàmọ̀kà sábà máa ń gba nǹkan míì lẹ́yìn ìgbà tí wọ́n bá di pòfẹ́sọ̀ tí wọ́n bá ti lajú sí kíkírà ọlọ́run àti súnà kànáàbì sallallahu alaihi wasallam ẹ̀já wúra ìmọ̀mọ̀kùn ẹlẹ́ta ìjà ìmọ̀kànmọ́lá torí gbogbo tó mọ̀ pátápátá tó fẹ́kù lẹ́yìn pé kò mọ kíkírà ọlọ́run kò sí mọ́ súnà kànáàbì kò ní bá kankan dálùkì àmọ́ ní gbogbo tó kù tó ẹ̀sìn wa yìí a máa fi lọ́mọ lọ́wọ́ sẹ́mọ̀ pé ọmọ máa jogún ẹ̀ sẹ́mọ̀ pé ìbáwí àtẹ́bù ńlá ni fún wa ká mọ̀ fi kọ́ ọmọ torí pa àmọ̀ pé yóò rúrù kọmọ láyé àti nílò àtàwọn ìṣe àmì sí prọ́ọ̀fù nínú mathematics inú òní pòdẹ́sọ̀ lọ́nà lọ́wọ́ àbí nínú ẹ̀kọ́ mi àbí nínú ìlànà míì tó wá jẹ́ pẹ́lẹ̀ yìí ní òbí ọmọ ẹ̀ jẹ́ alìkìyàrí ó ṣe ilé ìṣẹ́jẹ́ sí ọlọ́run bá ó ṣe ìfúnnúfà tó jẹ́ kò ní sí ọlọ́run bá ọmọrọ́bì olùre níní ẹni tó rí èèyàn ẹni tó rí èèyàn tó rí èèyàn tó rí èèyàn lẹ́yìn ẹ̀dùn òun náà tó fi bọ́ sálùjẹ́ náà àbẹ́mọ̀ pé ilé ẹ̀ náà ti pọ̀ nínú tí àwọn èèyàn ń ṣe dáná ìdébá sọlọ́lọ́wọ́ sáàrẹ̀ ọ̀sánlá tó jẹ́ pé ń pàtà àwọn èèyàn máa jẹ́ ẹ̀sẹ̀tàn wọ́n rán bí iṣẹ́ ẹjọ́ tí wọ́n ṣe olùsùn bọ́ lójú wọn tí ó sì ti bẹ́ẹ̀ lọ́wọ́ wọn mọ́ òjíṣẹ́ ọlọ́run sì rè wọn sọlọ́lọ́wọ́ sáàrẹ̀ àlẹ́ ọ̀sánlá àǹtẹ̀lọ́ kọ́lọ́ wà ní ìtàlékún kí àgbẹ̀ fáwọn náà tọ́lá àwọn lọ́wọ́ sáà náà ti fi sílẹ̀ dàrú yìí rìdíwánù lọ́wọ́ sáà láàrin ìmọ̀ ìjìmọ̀ yìí kọ́ mọ́ bìdà wá sí ní ìbàdàn wọ́n sì jẹ́ gìrì kódà látòjú ayé ànẹ́bí sallallahu alaihi wasallam ni wọ́n ti tẹsẹ̀ bọ ojú ọ̀nà ìkíyàmọ̀ ọ̀la àtọ́là tánàbí wọn sáwí anájọ́rò wọ̀nẹ́jọ́rò nínà wò bí mẹ́ṣáríkì àrùbí wọ́n mọ̀ wọ̀rí jà àwọn ni wọ́n jẹ́ kí Islam dọ́dọ̀ tàwa lónìí àwọn ọlọ́run lọ́dún sábàbí àwọn sábàbí tí wọ́n mú ọmọ èèyàn súnmọ́ oríire àbẹ̀lọ́ tọ́lọ́ ń sàlékún dáadáa wọn o wọ́n ti jèrè ayé àtàlùkìyà àmà kọ́lọ́n tó fèmí àtẹ̀yìn fẹ́ kọ́ ń gẹ́ ilé sí dá ìbíyì ká lè kọ́sẹ̀ wọn. ìkẹta ń ròyìn ìgbàfẹ́ tàwájú lórí ẹ̀ á fi máa ń dùn àgọ́dọ̀ mọ́ tàwájú àgọ́dọ̀ mọ́ tara wa jẹ́ sí wá dá lórí ká máa tara kò kò sẹ́nì kan nú wa tí ò lè tẹ́nì kan jí ara kọ́lé ìsìláàmù nìyẹn ààyè máa ń tẹ̀sìn ní ìsìn afọ́jú wípé ṣé kù mọ̀ ní o ẹ má sọ nǹkan kan o gbogbo tí bá ti ṣe náà ní o torí ṣé kù ni ṣé o torí pé gbogbo ànábì ọlọ́run sọlọ́lọ́wọ́ sọ̀rọ̀ sọ́là ni wọ́n sábà sọ̀rọ̀ kan tẹ́ ẹ̀ bá gbàgbé tí nǹkan kan bá ti lè rú àwọn sàhábà lójú pín ní báyìí wọ́n sọ pé yá Rasulullah wọ́n fẹ́ béèrè mi wọ́n sọ pé ìpínlẹ̀ òwúṣẹ́ ọlọ́ọ̀ni o ẹ má bi léèrè kó máa lọ dè mọ́ o kódà wọ́n béèrè débi pé wọ́n béèrè àwọn míì béèrè kàkọyọ tọ́lọ́ wọn bá nẹ́bí ní sùúrù sáfẹ́ sùúrù ìlú bí sọ́ọ́dún ìwùjọ́rọ́ ọ̀sìn tó fi sọ̀kalẹ̀ wọ́n béèrè béèrè tánàbí ò bínú sí tó sì yẹ kó bínú bẹ́ẹ̀ bá wá náà kó ìbéèrè àwọn sàhábà jọ lónìí àwọn ìbéèrè tó fẹ̀sìn rinlẹ̀ fún wa ó tó tẹ́rà kan lọ́tọ̀ kí ẹ máa fi ṣe tọ́pìkì òjíṣẹ́ ọlọ́ọ̀bá nìyẹn ká tó wá fàwọn sàhábà lẹ́yìn ẹ̀ iṣẹ́ ìdìmọ̀ pé ọlọ́run ràn wọ́n fún Islam wọ́n bá ànábì ṣe mọ̀ràn ìmọ̀ràn wọn ń wọlé kò sọ pé ẹgbẹ́nu lọ́wọ́ tẹ́gbọ̀n kó jùlọ náà wà nù ìmọ̀ràn wọn ń wọlé nígbà tí ò bá ti ti wá ìlú sọ̀kalẹ̀ látọ̀dọ̀ ọlọ́mọ débẹ̀ ti ṣe kan ní a máa sọ wípé ètò wíyẹ kò ṣe déédéé bẹ́ẹ̀ náà lásìkò àwọn sọ̀háàbà wọ́n a máa fi wọ́n sákèé tí wọ́n ti tají wọ́n ti tají wọ́n sì sàmúlò tí wọ́n pè wọ́n sáké ìsì kọ̀wáfẹ́ tí ó lè pè wọ́n sáké ìsì bẹ́ẹ̀ ọkùnrin a máa pè wọ́n sáké ìsì bẹ́ẹ̀ obìnrin a máa pè wọ́n sáké ìsì bẹ́ẹ̀ nínú ẹwà ìsìláàmù ló wà ẹ̀yẹ́mọ̀ ìyá mi náà ìsìláàmù mo fẹ́ rán wa létí ìkẹ́ ọlọ́run ọba tó ga jù tọ́lọ́run ti fẹ́ mi àtẹ̀yìn lónìí ọlọ́run jẹ́ àwọn àgbàrá ẹni tí ó bá mọ̀ tẹ́lẹ̀ kó mọ̀ mò ń rò lọ́kàn mi pé àwa tá à ń gbọ́rọ̀ ara wa yìí a ti mọ̀ pé Islam ni ọ̀gá orí tọ́lọ̀ ń ṣe fún wa bàbá rẹ̀ nìkan tí ó mọ̀ tọ́lọ̀ mọ̀ lónìí ọ̀gá orí tọ́lọ̀ ń ṣe fẹ́mi àtẹ̀yìn lónìí ní tọ́lọ̀ ń ṣe wá mùsùlùmí ó kù síbi wípé kí la gbọ́ Islam yìí sí ibi dáadáa òkú sí nìyẹn torí kò tó ká sọ fún ajẹ́ ká mọ́ musa ló lọ àwọn kankan tí ó tẹ̀lé síbẹ̀ lábẹ́ rẹ̀ yorùbá sọ àdéhùn kan tó sì yege wọ́n tí a bá fi hàn jẹ́ oyè àròjì ó yẹ kó lè dìbì ó yẹ kó lè di àjẹ torí pé kò lè dáwò lásán láì mọ gbájẹ ọ̀hún lè sọ pé mùsùlùmí ni wọ́n láì mọ́ tẹ̀ láwọn nǹkan kan akáyáṣe kò sẹ́nìkan tó lè pé nínú wa kúrò láyé ẹ má gbàgbọ́ sábẹ́ wípé ta ló pé nítorí pé ẹ̀bẹ̀ sí lọ ta ló sì pé lóòótọ́ òdodo ọ̀rọ̀ ni kò sẹ́ni tó pé àdìkàmánù là. tẹ́ ẹ bá ti láwọn èèyàn tí ń sáàgọ́ sábẹ́ pé ta ló pé wọn ò sẹ́tà àti sílọ̀ ni o nítorí pé ń bẹ nínú ẹni tí ń tẹ̀lé èèyàn tó kó jẹ ni tí wọ́n ń tẹ̀lé lọ lọ́dọ̀ náà ó ń bẹ nínú ẹni tá à ń darí tó nípò yẹn ni tí ń darí lọ lọ́dọ̀ ọlọ́run a máa ń ṣe alápàǹpèsè a máa ń díje ni wọ̀sáárì rún ilà amáwòfẹ́ ọ̀sẹ̀ mẹ́rọ́ bí gún wájà nà ẹ máa díje nígbà tó lọ́run lo jẹ́ńdà gbogbo èèyàn tó ń pè gbogbo wa ló bá wẹ̀ àti imam àti mahmum àti muhallim àti muhalla ẹni tí ń kọ́ ni àtẹ́ńtà ń kọ́ ẹni tí ń darí ẹ̀tẹ́ńtà ń darí wọ̀sáárì rún ọlọ́run pàwọ́ láti papọ̀ ó túmọ̀ sí pé tí wọ́n bá ti ya ìmámù lẹ̀ ó ní imam fi sọ́lá wàhálì huwa imam fi fi sábùkì níbi eré ìdíje àlìkè àmà sóhun imam àmà bóyá nìkan ti bàwá jẹ ó túnmọ̀ sí pé wọn ó tún sáré yóò tún lé wọn bá tàbí kó já wọn lẹ̀ bá sì máa sáré já wọn dìde nù bá ní túnmọ̀ wà sáré wọn ẹ máa lera yín bá ẹ máa lera yín bá tẹnu ọkọjá ara yín tàbá ti jáde ìbálẹ̀ níbi ojú ọ̀nà tàbí kìíyà rẹ̀ ojú ọ̀nà tàbí ìyá lọ́ta wá wí òtún omi ìdíyàn ń gbàdé bẹ́ẹ̀ tí ó lè pẹ̀yàn lọ lọ́run àbójú ọ̀nà ìsìnkàn ojú ọ̀nà kájú kájú tẹ̀ fún ìfẹ́ ọlọ́run títí jésù láàmì yìí torí ẹ̀ inú ìdodo bí máa ríra ẹ̀ ìmọ̀ ma ìtòun ṣe tó jẹ́ tọ́lọ́run ìmọ̀ ma ìtòun ṣe tí èdè tọ́lọ́run kódà báwọn èèyàn bá pè tọ́lọ́run mùsùlùmí òdodo a máa ẹ̀ ọlọ́run fàyè ẹlẹ́ẹ̀ ọlọ́run bá wọ́n sọ fún ẹ pé ìkẹ́ ìsìláàmù nìkẹ́ tó ga tó ṣe fún wa ó ní mo gbé ẹ̀sìn yìí fún yín lónìí àyà sọ́ràkù alhaj mo gbé ẹ̀sìn yìí fún yín lónìí sọ́ràkù ìmọ̀-ìdá alákọ̀ọ́kọ́ àyà kẹta mo gbé ẹ̀sìn yìí fún yín mo sì gbé ìkẹ́ ẹ̀mí lórí lórí mo sì àtẹ́fẹ́ ìfẹ́ lórí lórí ọ̀rọ̀ bí ìsìláàmù lè dáná ní ìnà ẹ̀sìn ìsìláàmù ni mo ti kẹ́kẹ́ ẹ̀sìn onímọ̀ rẹ́kọ̀gínẹ́ẹ̀sì mo ti rẹ́kọ̀mẹ́ǹtì fún yín ọ̀rọ̀ bí ìsìláàmù lè dáná ní ìnà nínú alukùránì kẹrí ọlọ́ọ̀bá ń dákọ̀ islam nínú alukùránì kẹrí ọlọ́ọ̀bá ń dákọ̀ ànábì sọlọ́lọ́ọ̀ dáhùn ọ̀sọ́là ìjọ òkun wa ní ìfọ̀kànbalẹ̀ tó dópin ìfẹ́ ẹ̀sìn ọlọ́ọ̀bá lélẹ̀ kò sí nínú àkọsílẹ̀ mi nínú ìlànà ní kò sínú àkọsílẹ̀ mi. à ń dáàkọ Islam ẹ̀sìn dáǹsìn nínú tírà tọ́lọ́wọ́n bá sọ kalẹ̀ àtẹ̀ntọ́lọ́wọ́n bá sọ inú. nínú ayé mi ọlọ́run subhanahu wa ta'ala ó wọ́n di tàbárakún ọlọ́run ni mo ṣe ilé ní ẹ̀sà irú ẹ̀sà tí ń bẹ fáwọn tẹ́ àtàrò tí wọ́n sàlẹ́sà láyé lágbájá náà ó mọ̀ ní opportunity o nígbà tó parí ipò yìí òun ló bọ́ síbi ipò yìí ló tún kúrò ní ipò yìí òun ni wọ́n tó fi jẹ kínní ó mọ̀ ní opportunity o irú opportunity tẹ́lẹ̀ yìí ò ní wàláhìn làbí mùsùlùmí òdòdó ni kí ni mùsùlùmí òdòdó fi ni ẹ̀rí ni mo fi ń sọ̀rọ̀ ó wá sí sábà tún eléyìí bẹ nínú sọ́tún hajj ayà sàmùsì dé ọlọ́run lẹ́sẹ̀ ẹ̀sà ní ìmọ̀sàn yín mẹ́ta wọ́n máa já láàrin ìkùn ìdí ìlú ní ààbí nǹkankan ààbí nǹkankan bọ̀ yìí lọ́rùn ti fáyín ò ní ká káwá ti dá yín lágbára pé àti mọ̀tò ò ní sí tán lè bàjì ọlọ́run ọlọ́run ti bẹ́ẹ̀ fún wa gbogbo ẹni máa ń fá ìdí ìlànà ẹ̀sìn tí máa ń rí kó le ó ṣòro ìmọ̀ lámà yẹn lọ́pọ̀ jù náà nìkan kọlẹ̀ ìmọ̀ ni ò dìbò ọkàn yẹn gbogbo tọ́nà pẹ̀lẹ́sẹ̀ pátá lọ́sàn-án ni lóòrùn ni lọ́rọ̀ ni níṣẹ́ ni níwà ni ó rọrùn sí gbogbo ẹni ọlọ́run bá pátápátá táwọn tí èsì ẹni ọlọ́run bá ń wò wọ́n a máa lára wọn ẹni tó ń náà sọ pé òun nínú ẹni fún ìbọ̀rọ̀ mi ọlọ́run bàbá yín bọ̀rọ̀ yín mọ̀ ní ó wà sàmà gómìnà mùsùlùmí nà náà pè yín mùsùlùmí tẹ́lẹ̀ láti gbà nínú ilé ìtàwí yìí ìta akẹ́kọ̀ọ́ ṣẹlẹ̀ tẹ́ bá jẹ́ mùsùlùmí ìtàlọ́gbọ́n nìyẹn lè àpò onárọ́sù olùṣẹ́ yìí dání alẹ́ ikun kó ní kí ọmọ ọ̀hún bá lè kó lè jẹ́ pé yóò jábọ̀ pé mo ti jíṣẹ́ fún yín bẹ́ẹ̀sì sílọ̀ wọ̀tàkùnù ṣúgbàdá àgbà náà káwọn ní ma wá wọ̀ yìí náà pé ẹjá ó ti bá rìn ní ìdí sí i bí wọn bá lè ṣe kẹ́sùn kan dára wọn lẹ́bi nínú ọ̀gbọ̀n pé tó bá jẹ́ pa àṣẹ bí wọ́n ti ń ṣe ni kò bá rọrùn fáwọn náà ayé àwa náà bá sọ̀rọ̀ àti àmọ́ wa náà bá dáa ìtumọ̀ wàtàkùnù yóò àdá àlàdá sí nìyẹn nípa àtàyé àwọn èèyàn náà ṣe bẹ́ẹ̀ àwọn alágbájá nígbà tó bẹ̀rẹ̀ òun ti wá rọwọ́ mú nìsí a sì ń fi ṣe ẹ̀yìn nígbà tó bẹ̀rẹ̀ sẹ́yìn o ẹ̀wò ilé tó kọ́ káàbá sì tó tara bọ́ sẹ́yìn nígbà yẹn ẹ bá ìsìláàmù débi báwọn tó sì dáhùn wọn débẹ̀ tí wọn bá lè gbà sí láwọn ọmọ dára wọn yẹn bí pé èsì táwọn gbà sí láwọn ẹ má fi sún wọn nítorí pé ẹ bá fi sún wọn ẹ mú àyà ilẹ̀ gbólóhùn yìí nínú àyà ìwọ́ta kúrú ṣúhàdá àlànà ẹ mú jẹ ẹlẹ́ẹ̀kejì ẹ sínú ẹni dáná bí ó jẹ́ lé lórí pé tí ó jẹ́rìí nípa wọn wípé mo ti jí sí ọlọ́run ọba fún wọn wọ́n sì ṣètò wọ́n sì ṣètò ọlọ́run lọ́jọ́ bí wọ́n fi yá mi. èyí tó tẹ̀lé ẹni àtẹ̀bí àtẹ̀ta fa àfihìmù sọ́lá ẹ máa ti sọ́lá ọ̀ kò sígbà tá a máa ń de ìkìlọ̀ àbí ìrànlẹ́sí nípa ìsìláàmù tí ò ní jẹ́ pé ọ̀rọ̀ sọ́lá ló máa lékè. tí ò ní lé ní ọ̀rọ̀ sọ́lá onímọ̀ lékè torí ọ̀rọ̀ sọ́lá ọlọ́run bá fọ́n ká sínú alùpùpù kẹrì fa àkíyìmù sọ́lá bá a ti ti tá a bá kó tó bàdé yìí kò yẹ kí mọ́tíláṣí ó kò yẹ kó sáàyè nínú mọ́tíláṣí náà ó yẹ kó kú ìta àyíká sọ́lá tó fún kì í ti sọ́lá tó ìjọba nìkan gbogbo sọ̀làwá ti wá àwa ìran Yorùbá yìí lọ́mọ náà wà lè mọ̀ ọlọ́run kó túbọ̀ lé fún àánú ẹ̀ fún wa kọjá náà ìsìlámù lóore kò yẹ káàkì sọ pé àsàlámù aláìkùm ẹni tó tẹ kó túbà kò yẹ kó tún sálámà lórí nígbà tó fi ti pé mọ́sálásí ò nígbà yẹn mọ́ nígbà táwọn wá sí pamọ́ ní ìsìn ẹ̀rí kò ti fẹ́ fún àkópa yẹn háàlì lọ́kọ́ tó fàájú gómìnà sọ láti túmọ̀ ẹwọ oore tó apá kan sọ̀láàtì jùmọ̀ ní kóṣùbà nígbà tí ẹba tí ẹba ti sọ̀láàtì jùmọ̀ kéèyàn wà ní mọ́sí kọjọ́ kọlẹ̀ lẹ́yìn tó ti náà dìlà kó mọ rẹ ti pé ìmọ̀mù dìde fún sọ̀lá màá wà fún sọ̀lá ó ti bẹ nínú sọ̀lá sọ̀rẹ́ ni ó sì ti gba ládàá rẹ̀ kébà náà ti sọ̀ sọ̀lọ́lọ́rọ̀ sára ló sọ̀lá kí ló fà sí jàmáà àdùdè mọ́ pọ̀ lórí sọ̀lá àtẹ̀yọ̀ kan jàmáà àkọ́kọ́ jàmáà èkejì jama ẹ̀kẹta jama ẹ̀kẹrin láì ṣe pé àwọn onírìnàjò ni wọ́n ṣe sọ́lá pé ṣe mọ́tò láti orí ìrìn àjò kì í ṣe mọ́tò láti ojú bí ádámù ìmọ̀bàlá àìka sọ́lá tuntun ni wọ́n sábà fàwé dọ̀rọ́rà àwọn ìṣẹ̀lẹ̀ sáńpẹ́ nílà lórí sẹ́nìkan wà ní kọ́lẹ̀ nígbà tó ń ṣe sọ́lá tó lọ́wọ́ àbẹ́nìkan sùn kò tajú kò rẹ̀ nìyí àmọ́ ìṣẹ̀lẹ̀ ṣùgbọ́n kò ní wọ́pọ̀ mo ṣàkíyèsí pé ní sọ̀láàtù bá mú sọ̀láàtù bá bá jùlọ sọ̀láàtù ìdájí tí sọ̀láàtù bá mọ́ yẹn lára kò ní mo ṣàkíyèsí pé kò ní ìdí aláàmù bóyá yìí ni mo ṣàkíyèsí ẹ kò ní ìdí aláàmù yóò kàn jí fásitì ẹ̀ náà ẹjọ́ àwọn tẹ̀lé ẹ̀rùn lẹ́yìn kò ní ìdí aláàmù àfi tí ò bá sì mọ̀ lára nínú kó tuntun agbáwo mẹ́ta ni yóò jí ní di ten to five to àbí five after àbí ten after ara máa bá ń sìn bá ń ṣe bẹ́ẹ̀ náà ní ìbàjẹ́ ọlọ́mọ sọ alẹ́ bí ìbàjẹ́ ẹnìkan fẹ́ náà títí gàlánà inú jẹta ó sì máa kọrẹ ní ṣéèkù oníṣẹ́kù lòun ẹ̀mà tó ní ṣéèkù ni ó ó nígbà tó ń lọ bóyá hajj lọ lọ àti múra ọlẹ́ táwọn arábò ti gbà tó nìyẹn ẹnìkan wá fún létí ẹnìkan fún ọmọ létí ó ní àwọn arábò mímu ibi ìdè wọ́n mọ̀ òsì nígbà tẹ́ ó ti bó ti wù kó rí ó ti dẹ̀jẹ̀ bó sọ sí yóò dẹ̀jẹ̀ bó ti gbó yóò dẹ̀jẹ̀ tí nǹkan bá ti di bára kú àmọ́ sọ̀rọ̀ tó bá já ojú láti gbà lẹ̀ tó bá jẹ́ pé ó ti kó ti wọ ní lẹ́jẹ̀ tó bá jẹ́ dáadáa oríire ńlá ni oníyàmọ̀ jáwọn ẹni tó gbọ́mọ̀ bàgbà dáadáa lọ́wọ́ ẹ̀ fàákìlù sọ́lá ẹ̀sìn lé ní wà á tó zaka ẹ̀nà yọ zaka ẹlòmí ò fi yọ zaka tó ti kó láyé o torí àfún lọ́rọ̀ ṣùgbọ́n torí báàbà àfún lọ́rọ̀ wà á tó zaka ojú méjì wà á tásínú ìlà ẹ̀sìn ìrọ̀mọ́lọ̀ ẹ̀mọ́kọ̀ọ́lọ́ ní ìgbà kan ẹ̀mọ́kì Allah al-Khaliq ar-Razi al-Mudabbir àwọn òròyìn kan bẹ ní àwọn òròyìn ọlọ́run bí èèyàn jẹ́ mùsùlùmí ìròyìn yóò tún kì í máa ní yóò tún kì í yóò tún kì í máa lẹ̀ lọ́kàn bí èèyàn bá jẹ́ mùsùlùmí kò síbi tí ó gbé gbà kò síbi tí ó gbé gbà tó fi lè takò àwọn òròyìn yẹn bèlè gbà pé pé yóò pè kàn mí lọ́nà àbápẹ́gbẹ́ ọlọ́run nínú ẹ̀ àlùkọ́lùkù wọ́n ìmọ̀ ọ̀dà dídá mi sáyé ẹbí léèrè mùsùlùmí ọwọ́ bẹ̀ẹ́ yọ àtẹni tí ò sí ìgbà islam máa ń kọ̀ lápọ̀ ta ló dá wọn ẹ fún ní táyìn láti ronú à ń tẹ ọ̀sẹ̀ ń gbọ́ ọlọ́run méjì ọlọ́run méjì tàbí jù bẹ́ẹ̀ lọ ẹ fún lásìkò ẹ bẹ̀rẹ̀ ẹ bẹ̀rẹ̀ ẹ bẹ̀rẹ̀ ìpèsè náà yẹn látòní ó rọrùn láti pèsè tẹ́sí Islam akẹ́kọ̀ọ́ bá di ọkàn yìí máa ń kọ́ látọ̀ nínú kọ́ọ́lìtì tí ò sí máa láyé lórí ilẹ̀ oní alifaruk dídá ni gbogbo ohun tó jẹ́ dídá tó jẹ́ ìdá talẹ̀ lẹ́dá ẹ̀ ẹ̀fún táìmù láti fún ìlànà tí ó bá fèsì yóò sọ pé àmọ́ tí ó bá máa lọ́ọ̀ pẹ̀lú pé ti lágbàá wa ni arabic language yóò sọ pé god ẹbí léèrè láàrin ẹ̀kọ́ tó lọ torí ẹ̀ tó bá mọ ṣẹ̀rí ẹ̀yìn tẹ́ mọ ṣẹ̀rí àtẹ́jẹ́ mùsùlùmí olófin ni ẹbí léèrè bẹ̀rẹ̀ pé kí ló ń bí pẹ̀lú god yóò yànnà lẹ̀ tẹ́ ẹ bá bí léèrè yẹn tán òun wọn nìkan àbọ̀ òun àtẹnìkan òun nìkan ló dá àbọ̀ òun àtẹnìkan torí báwọn ọ̀dẹ́ ọkọ̀ pé àwọn mẹ́ta jọ kan àti káyẹ̀nẹ̀ láàrin yẹn sí àlọ́wù nìkan ló dá ọ àbí pẹ̀lú ìkún lọ́wọ́ ìsọ mọ́ríàmù àti àti jùbíl ẹ̀fún táìmì láti lè kó lè lè kó lè lè sí ju wípé àlọ́wù nìkan lọ ìsọ mọ́ríàmù kò jẹ́ jùbíl alìsàlám tí ṣe ẹ̀mí mímọ́ bí wọ́n ti pè kò dẹ́dàá amukọ́lákú ìdìlá balùwì la ọlọ́run wọn bèrè pé bí wọ́n dá nǹkan kan bíi tọ́lọ́run ni pàtàkì abáyá lọ́dúnkú alẹ́ yìí tẹ́dà àwọn wá rúpọ̀ mọ́ tọ́lọ́run tó fi jẹ́ pé gbogbo ìlànà ní ó ti tu because kò mú òkú bẹ̀ lápáyọ̀ yìí ẹni tó dé ìdá tó wáyé fún nìkan ni náà gbà bẹ́ẹ̀ tí ó sẹ́ni kan tó kún lọ́wọ́ ó ní kálórì sáàmù kálórì ọ̀sẹ̀tù mo sọ níwà sí ọjọ́ sílẹ̀ ní òní ẹ̀yin bàbá wa ẹ̀yin ọmọ wa lẹ̀ Yorùbá ẹni àgbò méjì kìí ṣe kíni kìí mú mímú ẹ ẹ̀dáhùn kìí mú mímú tòtò ọ̀gá méjì kìí sì ṣe kí ni wọ́n méjì méjì náà ni Yorùbá wí ọ̀gá méjì kìí ṣe báyìí àgbò méjì kìí ṣe báyìí kò sí di mẹ́ta kò di mẹ́ta ewúrẹ́ tọ̀gá méjì wọn kọ́kọ́ ó méjì ò wọ́n pa sóye bóòlù àwọn tí wọ́n gbogbo tí yóò bá sọ nípa méjì méjì àgbọ̀ méjì fi mú nípa ọkọ̀ ẹgbẹ́ wọn wò ọmọ ìyá ni wọ́n ló gba àwọn òdàlù ní ọtí ń jẹ́ yìí ẹ̀yà ìyá àwọn sọ́tọ̀ sí mo wá bẹ́ẹ̀ sì kan fún mo fi fún lọ́jọ́ tí ìdè tó lọ yìí náà nígbà tí wọ́n ti pìlẹ̀ 1998 about 20 kini 20 kini years 1998 ohun àlàbùjá mo sáàbù lọ́wọ́ wọ́n wá di clear Abiola gẹ́gẹ́ bí winner of presidential election àbẹ̀rẹ̀ báyìí no 98 therefore before 98 ni 98 làbájá kú àbí 93 ẹ̀sẹ̀ 93 lásìkò tí Babangida ìtumọ̀ mẹ́fà wọn ni pé Abacha ó gbé Abiola adéògbé ó gbé nígbà tó ń gẹ̀gẹ́ dìkílẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bí president kìí sígbà tí wọ́n dìkílẹ̀ gẹ́gẹ́ bí winner àgọ́mí gbàtán dìkílẹ̀ tí wọ́n ló ń win ń sáyé lọ wọ́n ti fẹ́ wọ́n wá ń retí pé ọya wọ́n wá gbètò pé ọya mọ̀ sàárẹ lọ wọn ò sí àyàn wá fún mímọ̀ràn lóríṣiríṣi ìpín náà bá kéde bí ààrẹ lòun ààrẹ bá di mélòó lẹ́sẹ̀kẹsẹ̀ wọn lọ gbé gbígbé tí wọ́n gbé ọ̀padà fún lẹ́sẹ̀kẹsẹ̀ láyé torí pé ààrẹ méjì ò lè rúùlù wà bí yà ń ti fún wọn fà láti ẹwọ tí ìfẹ́ láyé ìkáàkì tàgbójú wà lèkìá rẹ̀ bólẹ̀ kan tí a ti àtàkẹ́ nìkan mọ́nà pé wọ́n jọ lágbára bákan náà wọ́n jọ ń rúùlù láyé àtàkìá náà ààrẹ yẹn ò ti sọ fún pé máa rúùlù lẹ́kọ̀ọ́ tàbújá lẹ̀ fún mi wọ́n lọ gbé lẹ́sẹ̀kẹsẹ̀ ni tó ń ti bó sàárè ló padà sí. fàáfíìnù sọ́lá ẹ̀dú ẹ̀mú sọ́lá dọ́kùnkúnnù o máa ń dábà ara wọn lé sí ọ̀pọ̀lọpọ̀ àwa dáa ní ń se sọ́lá tù tẹ́lẹ̀ tó ti mọ́ lára náà là ń fi sọ́lá tò àwọn ọ̀dọ́ fi ń dìde lónìí sọ́lá tò máwọn yẹ̀ lára náà orúkọ pé wọ́n bí ìyẹ̀wọ́n sọ lókọ̀ Islam ló kù lára àwọn èèyàn ẹbí èsì bàbá bàbá àti màmá màmá títọ́ láàbù má lára náà kò sí lára àwọn ọmọ wọn àwọn ọmọ wọn yìí ti sọ láàbù ní higher institution wọn sì ti sọ láàbù ní ẹ̀kan tó jáde ńlé láàárín àwọn èèyàn títọ̀ láti wọ́n tí wọ́n gbá sọmọ alájìnú sọmọ alájàmù sọ̀láàbù sí dára ọmọ wọn mọ́ kí náà ọmọ yóò jòkú kí lórí àgbìyà tí ẹ̀ bá mọ́ tí ẹ̀ bá mọ́ tí wọ́n rò pé àwọn òṣè dáadáa fáwọn láyé ebi wọ́n ń fa àwọn ọmọ ńgbà tí wọ́n lẹ́kọ̀ọ́ tán àbí ńgbà tán bàlágà tán ni wọ́n ń fa àwọn síbi nǹkan tí wọ́n dálẹ̀ pé mójútó bí ìwọ áńdù bí ọmọ sáníọ́ pé lè bá tiẹ̀ jẹ́ nǹkan kan nǹkan mi ló jẹ èmi mo lòun èmi mo lè tó jẹ táyé nìyẹn o àwọn èèyàn òṣèlú ẹ̀ pàtàkì àmọ̀mọ́ o kò wọ́pọ̀ o ẹ̀wò báwo kò wọ́pọ̀. fàákìmù sọlá wà á tù zaka wà á tọ́sí mú bìlá ẹ̀dùrọ̀mọ́lọ̀ ó wà ní òun lẹ́kún ọlọ́run ló bí tẹ̀lé tọ́wọ́ yẹ kó a bá fi náà ló sọ ọlọ́run lọ̀rẹ́ wa tímátímá fàníyàn ìmọ̀ náà lọ́wọ́ ní ìmọ̀ ìtàfẹ́ ẹni tó ó bá ní sọ̀rẹ́ ó bá ní sọ̀rẹ́ ọlọ́run subhanahu wa ta'ala ó sẹ̀rẹ̀ gúnlẹ̀ wa lórí nìyẹn ìrègún tó fi ṣe oore tó fi ṣẹ̀rẹ̀ gúnlẹ̀ wa lórí ọlá tó ṣe fún wa aláàzáàrí roman tí ó ṣe fáwọn tó sáájú lọ́lọ́run fi ṣẹ̀rẹ̀ yẹn ọwọ́ jọ́nà ẹ̀sán láti mọ̀ ìdúpẹ́ ọlá náà ọlọ́run ṣe ní ẹ̀sìn Islam kó wo àwọn èèyàn kẹ́ẹ̀lì jẹ́lẹ́rìí lórí wọn ṣe bí ayé lájọ wà ṣe bẹ́ẹ̀ rí wọn táà ń hùwà báyìí táà ń sọ̀rọ̀ báyìí táà ń tẹ́sìn báyìí táà ń báyìí lórí rédíò àtàwọn àyè míì kó lè bàjẹ́ ìlẹ́wọ̀n lórí àwọn nǹkan mẹ́ta tọ́lọ̀ wọn sọ nínú ayà tí mo kà tán yìí ò ní kókó tò ní tí ló bá nǹkan fún wa pé wà á kù wà sọlá bọ̀ ìta zaka àkọ́kọ́ ni pé sọlá àtàlódù di sọlá àtò ní òpó ẹ̀sìn tí ò bá sí kò sẹ́sìn téèyàn bá ti máa ń ṣe sọlá àbá àti kò sí ẹ̀sìn òun onítọ̀ àwọn òlẹ́sìn ẹ̀sìn tó ní kò gbé pàdé àánú ọlọ́run ẹni yóò tó bá ti sọ̀lá àtù láàrin ó ti dẹ̀sìn láàrin ìwọ̀ kan nìyẹn láàrin ọ̀tọ̀ náà bá fún hánà ọ̀tà ààrẹ tí ò sẹ́ni tí ó bá ní ìpín bẹ̀ tó wá wá ti sọ̀lá lọ́nà tọ́nà ọba gbà fẹ́ ká ti sọ̀lá tó jẹ́ pé torí tọ́nà ni ló ti fojú orí ọlọ́run ó kó abala kan nínú nínú hundred percent tá a bá dá ìkù ẹlẹ́ẹ̀kejì nínú àdáwù zaka kánà yọ zaka ìsánú ìrẹ̀kọ́ì wàbàrọ́ àtúnmíràn ṣọ́ọ̀ṣì wà lókòó à ń ṣe dáadáa sọmọ ádámà nìyẹn kọ̀ wá fẹ́ tí ó mẹ́yọ zaka tí ò ń ṣe dáadáa mí tó jọmọ́ ká tẹ̀ fọmọ ádámà torí ẹ̀ lọ́rọ̀ fi gbé èkó tó lágbára lé orí àìjọ zaka zakat oko àbáwọn nǹkan míì àbówó gold abẹ́ràn òsì àbówó léèyàn ṣe lọ́lọ́run sọ pé ní tí ò bá máa yọ báyìí báyìí ló fi rí ọlọ́run sọ̀rọ̀ ọ̀nà nípa rẹ̀ tó wọ́n fi jóná torí náà wọ́n máa jáde àbí zakati jáde àbẹ̀wọ́ èrè àyínà sọ̀dà kan tọ́lọ́run bá ti tèèyàn nírọ̀rùn yóò tàwọn nǹkan míì nílànà ọ̀rẹ́ táàmù ti tẹ́ta èèyàn yóò fẹ́ ní rọrùn ẹlẹ́ẹ̀kẹta amára òun subhanahu wa ta'ala bẹ̀rẹ̀ láti sọ mi ọlọ́wọ́n ní ẹgbìrọ̀ mọ́hun ayé àtàwákùn àlẹ́ ọ̀lẹ́dẹ̀ ha ti bí ìdí sọ́dá lè hàwá yìí ọlọ́run ní ká bá dúró òun ni mẹ́tẹ̀ẹ̀ta yẹn kò sí lè yọ sílẹ̀ tí mùsùlùmí ọ̀dọ̀ ọlọ́run kọkàn wọn rọ̀ mọ́ tá a bá ń wá ìtúsílẹ̀ nínú ìnira ọ̀dọ̀ ọlọ́run bá ní kọkàn wọn rọ̀ mọ́ tí ẹ bá sì wá wà àwùjọ wa ẹ rí kó dàbí pàṣẹ pé àkàn sọ̀rọ̀ lẹ́nu lásán ni àwọn tó kó yába tí ń sọ yìí kò pé twenty percent kí ló fà sí eighty percent mú ọgbó lọ tàbí jù bẹ́ẹ̀ lọ ṣé ọ̀dọ̀ ọlọ́run ọba ni wọ́n ń wá bùkátà sí tó ni wọ́n wo mọ́ tí wọ́n ń bẹ̀ bí ọlọ́run dákun tó ni wọ́n wo mọ́ tí wọ́n ń bẹ̀ nígbà kejì nínú aburú pé ọlọ́run ọba jọ ọlọ́run ọba dákun tú mi sílẹ̀ làmí sóhun ni wọ́n ń bẹ̀ tó fa gbẹ́rẹ́ sóhun ni wọ́n ń bẹ̀ tó fi ti kọ́ di síra sóhun ni wọ́n ń bẹ̀ tó fi bọ̀ nǹkan mẹ́lẹ̀ sóhun ni wọ́n ń pè tí wọ́n fi da nǹkan sódò so ni wọ́n ń sìn tí wọ́n fi jẹjẹ kújẹ tẹ́ńpẹ̀ lásìjẹ ẹ̀sùn àtàṣìjẹ kò sí ní wọ́n lè fè tó bá jẹ wọ́n pọ̀ lọ àṣìjẹ náà ni ló jẹ́ ọ̀gá àṣìjẹ náà ni kò sí nǹkan tí wọ́n ò lè fè wọ́n sì tún wà tó bá sì délẹ̀ tán àwọn jẹ́ àkọ́kọ́ nítorí jẹjẹ kújẹ ó ti mú mú kú mu tó bá wá délẹ̀ tán náà kọ̀níṣẹ̀ tán àwọn tí wọ́n tún pé àwọn tí wọ́n pé àwọn tí wọ́n bẹ̀ lọ́wọ́ yẹn wọ́n tún pé ẹnu àwọn orí àwọn wọ́n tún pé wọ́n ló kọ́ wọn eléyìí wọn làwọn àpàtù burúkú. bí bẹ́ẹ̀ bá kọ́ àwọn tí wọ́n ń lọ báwọ̀ bá ti pa tẹ́tì èrò pọ̀ bẹ́ẹ̀ èrò pọ̀ bẹ́ẹ̀ kò háyà èrò pọ̀ bẹ́ẹ̀ mo sọ fún yín mo sọ fún yín bẹ́ẹ̀ bá gbàgbé agbalẹ̀ kéwà bẹ́ẹ̀ lé kọjá o èmi náà sì jẹ́ sọ́nà àwọn tó pẹ́ mẹ́ èyí ṣe pé òwe ẹ̀rí nìkan la dé tó dọ́ mọ̀ sọ fún mi pé àwọn eléyìí ò mọ̀ nǹkan tó ń pè ní mọ̀ òun mọ̀ nǹkan tó ń pè lẹ́sìn wọn nǹkan tó ń pè ní Islam wọn mọ̀ nǹkan tó ń pè láàfà ẹlòmíì tó pèrè láàfà lónìí tó láàmì làkàdí tí ìlú mọ̀ mo pẹ́ lé kí ọ abẹ́lé jù bẹ́ẹ̀ lọ bí tiẹ̀ lọ mo tẹ̀lé àwọn àfáà ti tiẹ̀ lọ láwọn tó pè láàfà lẹ́yìn òbá tó mi ò lè máa gbọ́n kẹta kọ́ máa jẹun tójú mi tó wọ́n ti ẹbọ kọjá àlà wọ́láhì láàbì ẹni tọ́lọ̀ ńlá nínú wọn òun ló mọ̀ tó ti túbọ̀ dára tọ́lọ́run kọ́lọ̀ tó tàgbà ti túbọ̀ wọn ẹni tó wà láyé náà lónìí kọ́lọ̀ ń rọ̀ wọn lọ́kàn kọ́lọ̀ tó tàbùfẹ́ àwa náà kí wọ́n kó ní ẹbọ wọ́n sì èèyàn lọ́nà kọjá bó ti yẹ tó fi mú babaláwo máa sọ pé àwọn ọmọ ògbóná tó ẹni tẹ́gbẹ̀ láàbá yẹn nínú iṣẹ́ láàbí àwọn ọmọ ògbọ́nà tó ẹ̀sìn máa fi páwọn àwọn ṣẹbọ kí wá ní eléyìn oúnjẹ tó kó náà ní páwọn nìkan kí ọba lọ babaláwo bí sọ bẹ́ẹ̀ máa fi rọrí máa jàpọ́ndò máa fi gbẹ́rẹ́ máa wà mú máa kó òtù jẹ́ àwọn mọ́tẹ̀mú burúkú tí wọ́n jẹ́ tó wà ìjànú ló wà kí wọ́n bá fi lápá lára láti mọ̀ pé ṣùgbọ́n bẹ̀ lọ́wọ́ ọmọ wọn ọmọ ń jogún ẹ̀ ọmọ ọmọ ń jogún ẹ̀ tí nǹkan mẹ́tẹ̀ẹ̀ta iná lọ máa dáma tẹ̀lé wà inú sọ́lá wà ádùgbàjá wà àgbásìmú bílá ẹ̀sì ìrọ̀mọ́lọ̀ ìsì táàmà ká lásán ọlọ́mọdé àmà ká lásán ọlọ́mọdé àmà gbọ́ lásán orí bẹ́ẹ̀ fi kásàmúlò àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ wọ́n ní àsọlá tó bá dúró dáadáa láyé iṣẹ́ ọmọ ádámọ̀ ó dáa lọ́jọ́ ìgbà lè kíá náà ìdí agbábọ̀ yá àárín yẹn torípa èèyàn kì í ṣe sọlá tó sì jẹ́ pé wọ̀kílù mọ̀ nínú aburú ni àwọn èèyàn fẹ́ sá ládùúgbò nítorí ẹ̀ ìsì ti sọlá bóòlù ti gbọ́ àárín iye pẹ̀lú gbólóhùn tó ti sọlá tó èèyàn bá dá aláyé iṣẹ́ rẹ̀ ó dáa lálẹ́ kíá náà so tíṣẹ́ rẹ̀ ọba ti lè dá aláyé pẹ̀lú sọ̀lá sọ̀lá mi ò lè dá aláyé kìí àná tọ́lọ́ ń sọ tó fà ó náà ní pé sọ̀lá àdìgbà ń ní tí ó mú kí tẹ́ ọmọ ìyẹn ó jẹ́ aláyé kìí àná ó ti hán náà kí tẹ́ rẹ̀ ó bàjẹ́ láyé tẹ́lẹ̀ sọ̀lá àbùrẹ́ ó ti kú sẹ́ẹ̀dẹ́ ìnà sọ̀lá àdàdà nìhà ánìlìfà ṣáìwà lìmúǹkà àsọ̀láàtù bìlìmáàrífà pẹ̀lú àlìfà àti lám sọ̀láàtù tí mò ń wí ọlọ́run ní sọ fún yín o kìí ṣe pé káṣàn ti sọ̀lá o iná sọ̀lá tẹ́lá lè bàtí láàmù yẹn ó ti fún wa ní type of sọ̀lá òun ló fi jẹ́ ránṣúlẹ̀ ìdáadà ọ̀gá ẹ̀sìn báyọ̀dà ṣàhàdàtẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n jẹ́rìí tí ọkùn tuntun lọ́run tó di sọ́kàn àti bá mẹ́rin Muhammad sallallahu alaihi wa sallam ọba ni àsọ̀lá àtòyó tẹ̀lé oṣẹ́dà máa fara sí i òun sì lọ gá títà fara dé inú ẹ̀sìn èyí mọ̀ wá kí ìsára rẹ̀ èmi tí mo ní mò ń ti sọ́lá tí ń sì ń pé tèmi náà mọ̀ ń hùwà láì ajẹ́pẹ́ náà wọ́n sì gbà sọ́lá sí ajẹ́pẹ́ wọn àgbé sọ́lá sí lókè ajẹ́pẹ́ kò sí sọ́lá sí yóò wà rẹ̀kọ́jẹ́ ajẹ́pẹ́ sọ́lá sí kì í fi sọ́lá sí ní ìhóbà lọ́dọ̀ lọ sọ́lá sí tí ò kọ̀ọ̀kún láti yànyàn jẹ́ kò kọ̀ọ̀kún níbi àbòsí kò kọ̀ fún níbi ìkà kò kọ̀ fún níbi ọ̀tẹ̀ kò kọ̀ fún níbi ìgbọ́tàǹdì sọ́mọlà kejì kò kọ̀ fún níbi kẹ́ni mọ́yìn kò kọ̀ fún níbi ọjà èrú owó èrú subhanallah wala hawla wala quwwata illa billah ọ̀sọ̀láàdù sì ní táàní ha ànínífà ìṣẹ́wà lẹ́nìkà gbogbo wà láàbí ní sọ̀láàdù náà bà lọ́wọ́ èèyàn ló fi jẹ́ pé tẹ́ ẹ bá rẹ̀ nígbà ọlọ́run ọba gba sọ láàbẹ̀ láyé tó fún láàbẹ̀ rẹ̀ gbígbà rẹ̀ láyé tí sẹ́ rẹ̀ ó fi dá lálùkì àmà tí bá ti ń ṣe sọ láà àwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n jẹ́ ní ibi wọ́n á máa sọ wípé lágbájá ò gbà tàwọn mọ́ àwọn náà ti máa mọ̀ pé bó ẹ lè máa ti sọ láàbẹ̀ máa bẹ́ẹ̀ ní ibi rẹ̀ kò pọ́sibù ajẹ́ pé wọ́n gbé sọ láàbẹ̀ rẹ̀ lókè mo ń sọ bẹ́ẹ̀ nìkan lánàá mo ti sọ fún tẹ́lẹ̀ mo ní sọ́lá a ti rẹ́ra wa ó ti lé ní yóò ti súnmọ́ gbọ́n ọdún ní oríire ìtọ́jú ìgbà táwọn ríra ó wa mo ní ẹjọ́ àlọ́sí sọ́lá ó ní mi ò sí bẹ̀rẹ̀ onítọ̀ sí jù mí ọlọ́jọ́ orí òun ò sí bẹ̀rẹ̀ ẹ má jẹ́ parọ́ ìjọ ò sí mo olóhùn kírun ni ọ̀rọ̀ tó wá wáyé lánàá lórí rẹ̀ ó wá jákẹ́ lọ sí nígbà tó fèsì ọlọ́rọ̀ tẹ̀sì tẹnumọ́ yìí bàbá tí mo fi mà ní tò ní tí mo ní bàbá wa ni àwọn náà ti tẹnumọ́ ọ̀rọ̀ yẹn o ó ní ẹnu ọba ń tẹ̀lé ọkọ́ lọ́wọ́ sọ̀rọ̀ kò sọ fún kìí ṣe pé o kò ṣe sọ láàbò yìí ó wọ́pọ̀ bẹ́ẹ̀ ní ọ̀dọ́ ọmọ ààlè kò wọ́n mùsùlùmí àríwá sí ọkọ̀ ma ń bọ́ tó ayẹ́nu káàkiri wọ́n mùsùlùmí ni lẹ́yìn tó bí mùsùlùmí ẹni tí ó sì sọ láàtù ní èdè mùsùlùmí yóò lè sẹ̀gbà síláàmù ni tó sì wọ́pọ̀ bẹ́ẹ̀ ẹ̀dá fún nígbà tí ìyànjẹ́ ọmọ 15 to 20 bá bí ẹ̀ tí ó sì sọ láàtù rí ẹ̀wọ̀n sọ pé háyà alọ́sọ̀lá ìfìdúwà bá bọ́ọ̀ lòun ti mọ̀ tó fẹ́ tẹ́ kọ̀kọ̀rọ̀ tí wọ́n bá kàn bá ti bọ́ kó tó wọ́n mọ́ sí ju nǹkan tí wọ́n bá ti sálámà kó tó wọ́n mọ́ sí ju nǹkan. ọmọ kan àwọn ọ̀rẹ́ ló kórè rẹ bá mùsùlùmí inú ìsáàmù wọn bí sí àwọn tí wọ́n ń bá rìn ní skul tí wọ́n ti gbọ́ àdáàlì ó lọ́mọ kíláàsì òun ó jókòó dé wọn mùsùlùmí inú ìsáàmù náà bí òun náà kì í tẹ́lẹ́sì mi ìjọ kan ló wá fún àwọn ọ̀rẹ́ rẹ̀ pé òun máa retí kẹ́ni kírun tán ẹ wà bá àwọn àwọn ó yẹ ìjà mọ́ lọ sí tán lọ kí lòun wá ní báyẹn wọ bẹ̀ sí nígbà tó ń orí kankan lọ mọ́ lásìkò tẹ́ ẹ lọ sí sọ́lá ẹja jọ máa lọ náà ó ti di pé báwọn ti sọ láti mi nítorí wípé àwọn tí ń bá rìn tó pọ̀ jù olóríire ni wọ́n bẹ́ẹ̀ náà lẹ́ni kan tó ń dó tí bá ń bá àwọn èèyàn tí wọn ò pẹ̀lú ọlọ́run bá rìn tó sì jẹ́ ní wọn làpá burú lára àti kó já wọn lẹ̀ gbogbo àwọn ọ̀gá mẹ́tẹ̀ẹ̀kẹta wí mímọ̀ gbé sọ̀lá dúró mímọ̀ yọ zàkà tó jẹ́ ká sí ọmọ ádámọ̀ lóore kò sí empowerment tó kọjá zàkà torí pé ọdọọdún ni ó máa wáyé tí ìbá wá ń yọ zàkà yóò tún wá máa dájí láti ṣe sọ́dákọ̀ sọ́dákọ̀ rẹ̀ tún wá lè ju zàkà jùlọ mo ṣe sọ́dákọ̀ lápèjúwe mo ṣe sọ́dákọ̀ one million fẹ́yàn kan lọ́sẹ̀ tó lọ kò sọ pé kó má yọ zakatu two million nígbà tó jẹ́ pé ọ̀sẹ̀ tí ń bọ̀ ní zakatu ní àsìkò tí ó zakatu ẹ̀ tọ́jú kan padà kò takora kò sí àwọn lọ́wọ́ torí ó fi inú fíńdọ̀ ṣe tọ̀ ọ̀ràn yẹn lélẹ́yìn ẹwà wo méjèèjì èèyàn dá lọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala pẹ̀lú sọ́lá ó tún dá lọ́dọ̀ ọmọ ádámà pẹ̀lú empowerment òsì lè yan zakáàtù fún yàn kó nígbà wọn wá ṣubú pé ẹgbà zakáàtù ẹgbà 2 million ẹ máa fi ṣòwò kápẹ́ o yọ zakáàtù 2 million ogun fẹ́ nìkan dondo ọ wá fi ṣòwò ọ wá ṣubú bí ìráyà àti ìwọ̀ ló fún zakáàtù nílò ẹlòmí òṣòfò torókún ti sálákà nìyẹn nígbà tí kì í ṣe gómìn ìbìhè kò jẹjẹ kújẹ kò sì mú mú kú mu ọlọ́wọ́ wọ́n fi 50 million ṣòwò wọ́n ṣubú tó wúlówó ara wọn ó tó wọ́n sí pé àánú ni àwọn èèyàn mọ̀ gbénú ẹ̀ nínú ayé wọn ní ìgbésí ayé wọn ọlọ́dọ̀ kọ̀ọ̀kan wọ́n ṣe irú ẹ̀sì láwùjọ wa ìjọba ṣe sí ẹnìkan sọ pé tí lágbájá bá tún lọ jà rẹ onígbò nígbò míì náà yóò tún kówó lọ nígbà àfihàn ó jà rẹ náà nìyẹn tó yé gbogbo ọ̀rọ̀ Nàìjíríà ìwọ̀n ti kókó bẹ́ẹ̀ ó kàn jẹ́ bí tọ́rọ̀ tí ń sun ni ọ̀la ó jẹ́ bí tọ́rọ̀ tí ń sun ni àbá ti gbẹ lórí ọ̀rọ̀ ọkà bàbà àkówọlé adúpẹ́ fọ́lọ́n wọ́n bá tẹ̀lé ká mọ́kọ̀ ráìsì wọlé mọ́ àkágbàdo wọlé àkóso wọlé dímútò máa bèbà wọlé èsì wùlẹ̀ kùlẹ̀ nìkọ̀ọ̀kan wa náà pọ̀ àtorí sísà àwọn nǹkan bẹ́ẹ̀ bí bẹ́ẹ̀ lápọ̀ àbá ti gbẹ lórí ọ̀rọ̀ látara zaka inú ọmọ adámọ̀ ojú ọkàn wọn náà rọ̀ mẹ́sìn ọlọ́run eléyìí ni àtàwí alkhari tẹ́lẹ̀ bá ti pé ogangan lẹ̀sìn ọlọ́run ọ̀dínú kọ̀wé ìmọ̀lá akíra tó tẹ̀lé ìnà torí pé Islam ó kójọ lórí kí àjẹ ọkàn wọn má ti ìjẹ́rìí pé ọkàn sùnlọ ọlọ́run àti pé àná ibi tí wọ́n ti ṣe sọ́lá tí ó sì kọjú gbèsè ayé wọn ayé dá olùkí àmọ̀ dá gbígbà òdí náà bá tẹ̀ ní ẹjọ́ àti bàbẹ̀ jẹ́ sáńbẹ̀ lọ́n kọ́ lọ́mọdé rọrùn fún wọn àtàwọn tó jọ́ mọ́ bẹ̀ àtàwọn ọ̀tá àti tá sóyè àtàwọn tó ń jọ́ ló kọ lásán tí lórí àwọn tìta náà ti kó sínú àgbẹ̀ lọ́n kọ́ lọ́mọdé rọrùn fún wọn àmọ́ àwọn kan pọ̀ nípa àjà kàábà lógun kìí ṣe ètò ṣẹlẹ̀ báájú bàtàdá ànábì sallallahu alaihi wasallam tí ó bá yìí ṣẹlẹ̀ ànábì ọlọ́run ní sànábì ọlọ́run nìyẹn torí pé ìdí sí ọlọ́run ní sọ̀rọ̀ síbẹ̀síbẹ̀ náà tó ti ní wọ́n ti ń gbé lókè kó dàrú láwọn ọ̀tá ti ta táwọn onírò orí inú ilé náà ń gbé nísàlẹ̀ kọ́kọ́ bàjẹ́ síbẹ̀síbẹ̀ náà ó tún ṣe é fi ṣàtòjúwe ẹ̀sìn títí dàpọ̀ ń sọ̀rọ̀ yìí wọ́n ti sọ láti dáadáa wọ́n ti sọ́lá wọ́n pàtẹ́sì lásìkò sọ́lá wọ́n ti ṣe kátàkárà tí wọ́n ń dà mú bí ìwà yìí ẹni tó bá bá wọn pé yóò mọ̀ pé lágbáwá dàmú irú sẹ́yìn owó kẹta lágbáwá bẹ̀ báwa fi lọ jàn jàn jàn sábọ̀ làálàá kòókò ìgbé làwọn náà ń ṣe kí sókun owó wọn máa ń hú dọ́là ńlẹ̀ẹ́lẹ́ síbẹ̀síbẹ̀ lásìkò sọ láti bá tó ẹ bá wọn bí sọlá nínú Ramadan nìkan ló jẹ́ pé náà bá ti bẹ̀rẹ̀ láti sàràwí ọjà ó tún kún padà torí pé sọ̀rọ̀ àtúntò náà sílà ni ní sọ̀rọ̀ àtúntò ọ̀ràn èèyàn ọjà ó mọ ọjà ó mọ ní o tó yẹ pé nìkan tó kúrò nínú ọjà bí àwọn kan tí wọ́n kúrò nínú ọjà bí wá lọ sí sọ́lá ọjà òjò ẹ̀mọ̀ pẹ́ nìkan lọ ọjà ọmọ pẹ́ Islam ló pè wá sí kí àjọ kó jẹ́ mímọ́ ká sin ọlọ́run ọba lọ́nà mímọ́ ó sì pè wá jìnnà sí kúlì fẹ́lẹ́ náà sí nínú ọkọ́lùkì ìjẹ́mí ìwà aláàbí Islam léwa jìnnà sí tí wọ́n bá wá ń fẹ́ nìkan ṣàpèjúwe iṣẹ́ láàbí bí wọ́n lérè pé sí Islam ló kọ́ àbọ̀ olówó wa láàbí ibi tọ́rọ ó ti lójútu nìyẹn torí ẹ̀ ìwà aláàbí gbogbo tí ìsìláàmù lè wà jìnà sí àti ìwà mímọ́ tó pè wá sáké sí káṣe lọ́lọ́run bá fi pè ní lọ́rọ̀ àfi jẹ́rìí pé ṣe ìdàláwọ̀ láwọn bil kamal tọ́lọ̀ ní al-yawma atmamtu lakum dinakum mo gbé ẹ̀sìn fún yín ní ìparí tẹ́ẹ̀sì mọ orí ẹ̀sìn Islam àtàwọn tọ́lọ̀ ẹ̀ ẹ wò táwọn èèyàn wà lóríṣiríṣi yàtọ̀ tẹ́ntì Islam ẹbá ń kíyèsí ìwọ̀n lójọ ẹ̀sìn kí fún ilápẹ̀júwẹ̀ a rí àwọn èèyàn tó jẹ́ pé ìtó lè tètè yé wa tó lè súnmọ́ gbọ́yé a rí Yahudiya a rí Nasraniya aráwọn Yahudi aráwọn tágbé nínà tọ́ọ̀rà lórí ànù tó yípo tó rọ̀ kiri káwọn a sì rí wàtàníyà àwọn olóòsà àwọn ọ̀bọ́gibọ̀pẹ̀ tí ń sin igi tí ń sin òkúta tí wọ́n ń sin màálù tí wọ́n ń sin ajá tí wọ́n ń sin kan mí nínú dáadáa tó sì jẹ́ pé àwọn kan wọ̀nyẹ ni wọ́n mú lọ́lọ́run Millions àwọn èèyàn wà wọ́n rú gbágbá ti òkúta mílíọ̀nù ti wà tí wọ́n rú gbágbá ti igi àbáwọn èrè ní èrè ní wà wọ́n kàn yọ orí ẹ̀ mọ́ bí ọrùn kò sí gbogbo ara ń bẹ̀ òsì lọ́nà ọba wọn tẹ́yìn rí tẹ́ẹ̀mọ́ pé àlọ́ àpà eléyìí ti bì sọ́kàn kọ́lọ̀hún òní òun ló sì lọ gbẹ́ léèrè ló mú wálé igi ìdáná ni tẹ́lẹ̀ tó kílẹ̀ àti gbogbo èèyàn gbogbo omi tí wọ́n yọ ojú tí wọ́n yọ mú sí àbí náà táwọn èèyàn ń sìn tí wọ́n sì mú lọ́lọ́run gbogbo tí mo sọ yìí ló ń tẹ̀lẹ̀ káàkiri àgbáńlá yìí ẹ mọ̀ ní pé ìkàkàn wà bóyá wọ́n ti parẹ́ ní òsì mọ̀ ẹ̀yẹ kọ́fà campfire night bóyá wọ́n lè mọ́ sí parẹ́ o nígbà tèmi wọ́n ṣe wọ́n ọjọ́ kan ní wọ́n ti sin iná ká tó kó ní káàmù yẹn ní pèlè káàmù fire night ó dáná jọ sáwọn nínú ayé pẹ̀ ń mọ̀ sí tọ̀wáàfù iná àwọn èèyàn ń sin iná wọ́n ń sin igi wọ́n ń sin òkúta wọ́n ń sin ẹranko nípò mí ìmọ̀jú lọ́lọ́run wa wọn láti gbà yá nẹ́bì Musa alẹ́ sọ́lá sọ́sọ́lá ẹ̀wọ̀n táwọn kan ń sin màálù táwọn tẹ́ ń tẹ̀lé Musa tẹ́sí Islam sí iye tán tó ń sọ pé báwa wọ́ lọ́hùn kan bí ọlọ́hun wọn tẹ̀bá sọ pé wọ́n ti mọ̀ ló àgbọ́yá lórílẹ̀-èdè ní àbíbì kan lónìí tẹ́tẹ́ tó ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ o ẹwọ́n tó sọ láyé ànábì Musa tí wọ́n fi nǹkan kan tí ń dún sí ara èrè màálù tí ń dún họ̀ọ̀ họ̀ọ̀ náà bá fi tẹ̀ nígbà tí yàn tẹ̀ lè bí kí wọ́n gbé fọmọ kéékèèké ó wá ìpírẹ́sì àwọn gánṣẹ̀ láti ànẹ́bì Musa lẹ́yìn ìgbà tán kó ní odò nẹ́ìlì tí ń bẹ ní Egypt tán tọ́lọ́n láwọn tí wọ́n gbó kéke nì tán wọ́n ní yá lánàá ìlà àkàmìláhùn àìlèha bá àwọ́ ọlọ́n kan àwọn máa fi ṣe ti ọlọ́n táwọn eléyìí sí ẹ̀rú bà náà ní Musa ìrọlọ́n bàbà ọlọ́n tó sọ ayàkalẹ̀ nítorí ẹ̀ tọ́lọ́n fi ń fà náà ní wa níròyìn tọ́lọ́lọ́wọ́ àbáwọn èèyàn ní wọ́n mú apákan màláíkà báwọn apákan ìdájí ọlọ́run ní ọlọ́ tí wọ́n lọ́nà ọba ni wọ́n olójẹ́ ti bèèrè lẹ́ẹ̀kan ìbéèrè tó tó rọrùn nápo tí ó lẹ́nì kan tó ní ìyípo àyàfẹ́ ni tí ó sọ fún wa pé ẹlẹ́dàá pé méjì nínú nǹkan tí ń mí àti nǹkan tí kì í mí ọlọ́run ọba ọlọ́run ló ń dálẹ̀ àti gbogbo bùkátà yín lórí ilẹ̀ gbogbo tẹ́yìn ló ń bẹ̀ ọjọ́ ó dá wa ó dá sánmà ó ní mo dá yín lọ́jọ́ méjì mo dá sánmà àtilẹ̀ lọ́jọ́ méjì mo dá ilẹ̀ àti tẹ́ máa jẹ lọ́jọ́ méjì ọ̀kọ́dára fi àpòwá sàáfẹ́ àrùbáṣe àyà ní sàwá ẹni sàìdì ó kẹ́ tó sàkúnyẹ́ tó pẹ̀lẹ̀ ní ìsìnyàn lọ́dẹ̀ yọ̀ ní àdítò tẹ̀jẹ́ ìsìnyàn ó kẹ́ tó sàkú tó bá ti lè tako tó pé ẹ̀dá pé méjì ó ní ìdí ààrẹ ọpọlọ ife láìsí yìí àwọn germany lónìí àwọn wọ́n ṣẹ̀dá ẹ̀ àmì lẹ́yìn tọ́lọ́hùn abẹ́rí ráìsì tamẹ́ríkà ti ṣẹ̀dá a sì fẹ́ rí tọ́lọ́hùn kágbésẹ̀gbẹ̀ ara wọn abẹ́rí màálù tó jẹ́ pé nìkan tí màálù pọ̀ sí láyé ni wọ́n ti ṣẹ̀dá wọn a sì fẹ́ rí tọ́lọ́hùn ẹ wá pàpèjúwe bẹ́ẹ̀ fún gbogbo nǹkan tó kù láyé tí ò bá ti lè jẹ́ pé Allahu àtẹ́lẹ̀ kan ní ọlọ́run nìkan ló yẹ ká sìn kápá yíyanjú ẹ̀ ní wà ní Islam wàláhì kápá yíyanjú ẹ̀ ní ẹ mọ́ tí òjòjò rí o tá a bá tẹ̀rí lẹ́nu ẹ mọ́ nínú ìhùwà sí orí ńlá lọ́nà bá ti fẹ́ tó sí Islam mo gbọ́ kó tó bàtàn ní ìmọ̀ àbọ̀yá tó lọ lọ́hùn ní lókè lọ́hùn ní wọ́n ní alàgbà kan bá Sudan nítorí àtúbọ̀tán coronavirus òun wá wòye ọlọ́run sì ní ìfọ̀n àtàbí olóyè àríra sọ ó pọ̀ láyé tí wọ́n tẹ́wà sí fún tó yẹ pé ayà ń gan lọ́lọ́run fi kẹ́ tó fi dìbò tó ní olóhun wá òun wá wò pé ẹ wá rí kankan sọ nípa solution sí coronavirus àti ká mọ́ fọwọ́ ká mójútó personal hygiene tí ní ìdìdì pé kò kere kan ó kéré pé tí ẹ̀má wákàtí márùn lójúmọ́ gbogbo wákàtí márùn yóò ti fọwọ́ ẹlòmí tí èsẹ̀ ìsìnkú gan lè mọ́ bọ̀wọ́ nígbà yóò tún ṣe nájílà lóru yóò tún fọwọ́ a jẹ́ pé solution ti wà fún àlámọ̀rẹ̀ ayé lọ́dọ̀ nínú ẹ̀sìn ẹni tọ́rọ̀ sojú ẹ̀kọ́ orókòrò ló tọ́rọ̀ ìlú ti lọ́kọ́ síbà àwọn abẹ́rẹ̀ pé àkọlóògùn ẹ̀sàmà mọ́tótó ẹmọ́ ọ̀fọwọ́ ẹmọ́ ọ̀sẹ̀ báyìí ẹmọ́ ọ̀sẹ̀ báyìí ẹmọ́ ọ̀bọ̀mú ẹwọ́ àwọn mùtàhàjì báyìí ṣé ẹni tó ní ìjábọ̀ àti ìbòjú tó ní di nose cover ló má gbà sílámù jẹ àwọn tó tẹ̀lé wọn kàn sọ pé ó ti yàwó rí jẹ yìí nígbàtọ́lọ́wọ́ àdìsì náà àdìbọ̀nà mọ́ wọn torí ilẹ̀ yìí bàkọ̀dẹ̀ hafadúnà àdà alimọ́tì Islam ètí máa bí tó lẹ́nu nìyẹn àwọn èèyàn wá rí Islam dípò kó bẹ́ẹ̀lú ní Islam wọn wá bẹ́ẹ̀lú ní Islam inú mùsùlùmí wá ń bí wọn ayà mẹ́ta ni máa fún yín sẹ́wọ̀n pé inú ẹ̀ sẹ́wọ̀n pé oore tí èèyàn kan tí bá ń bínú èèyàn rẹ̀ lẹ́ẹ̀bá mú ní mo sọ lórí lẹ́ẹ̀bá tara ẹ̀ mọ orin Islam àsan ẹgbẹ́ nìkan bínú pé eléyìí ti jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ ò jẹ́ ó yẹ kẹ́sì bẹ̀ mọ̀ pé orin Islam. àkọ́kọ́ àyà wájà kẹ̀síírún eléyìí mẹ́nu sọ́tù bá kọ́ra káàdì mọ́lẹ̀ àyà one hundred and nine sórà kejì àyà one hundred and nine wájà kẹ̀síírún min áyà kìtàyì لو يردونكم من بعد إيمانكم كفارا حسدا àwọn tó abún tíra sáájú àwọn Yahudu àti Nasara inú wọ́n tẹ́ ń bá lè rọ́nà gbígbà láwọ́ yàrò dúrúkùn bí báàlì ìmánìkún kẹ́ ẹ má jẹ́ múmi ní òdòdó má kò fàárọ́ kẹ́ ẹ jẹ́ kẹfẹ́ rí asájà ń bí ní èdè ẹlọ́wọ́ Kùránì tó bá yẹ mọ̀ ń sọ̀rọ̀ yìí dùn ní bí mo ṣe tún yẹ ẹlọ́wọ́ náà alukuran ṣé kò tó kẹ́ mùsùlámù lórí látara ilé kò wù wọ́n kẹ́yìn náà ó jẹ́ mùsùlùmí mọ́ ẹ̀sìn mọ̀ pé ń tí jẹ́ kẹta nípa àlámọ̀rẹ́ ayé nìyẹn kò ní í wu oníkèéta nípa alẹ́ dáadáa bẹ́ẹ̀ kọ́ bí ikó wó ni bí ikó jóná ni òun ò fẹ́ rú ẹ̀ o definition kẹta nìyẹn o kò ní ìdílé àmọ́ ti ìhùn ọ̀fẹ́ kójó kò ní ìdímú tọ̀fẹ́ ogun ti ìhùn ọ̀fẹ́ kó lájẹ́ ọ̀lá ìdẹ́gbẹ́sàn ṣe tàbíyé tí oore yí bá ti bọ́ inú ẹ̀dìbò ìbámọ́ padà tọ́lọ̀ ẹ̀ olówú olówú ní máa bẹ̀rù oore téèyàn ṣe òun yàtọ̀ sí kẹta tó wó bá wá lọ pọ̀ jù ní ni pé ah, ọlọ́run bá ní ìbùkún yí o ló sáré fún ẹ̀wọ́ àwa náà ẹbá abẹ́lọ́ ọlọ́run torí ẹ̀bá wà náà eléèrè ìsinmi kẹta ọlọ́run ọrụ ní ẹgbẹ́ mùsùlùmí àwọn èèyàn kẹta yín pé kẹmá tẹ̀ sí ní jọmọ́ bẹ́ẹ̀ tọ́kàn mọ́ inú pa ogun níta àti nínú ilé náà ṣe kì nínú ودوا لو تكفرون كما كفروا فتكونون سواء wọ́n fẹ́ bẹ́ẹ̀ ju kèfèrí bí wọn aya eighty nine ní sura kẹrin wọ́n fẹ́ bẹ́ẹ̀ ju kèfèrí bí wọn ọlọ́ọ̀bìnrin rẹ̀ pé kèfèrí ni wọ́n wọ́n ti fẹ́ kẹ́ inú òjẹ́ ìjọ̀kà àbíkẹ́ jẹ́ kèfèrí ọlọ́run ní wàwà dúúlà ó dájú ní ibi wọn ní kẹsẹ́ ní ìpè sọ́lọ̀ kò gùn wọ́n káwọn náà jẹ́rìí tẹ́bí gbọ́ àwọn ẹni ọlọ́run bá ti jẹ́rìí níṣáájú torí náà ká bẹ̀rù ọlọ́run ká sì lékún nípa títúpọ̀ mọ́ ọlọ́run ká má gbàgbé pé ọlọ́run ní yáyọ́ lè nínú àánú nu ẹ̀yin múni ní òdodo íńtù sí ìhùn lè nínú káfàrú tẹ́ ẹ bá ń pọ̀n lé wọn tẹ́ ń tẹ̀lé wọn tẹ̀lé báyé sì dànù ibi tó máa ibi tó máa ibi táyé lọ nìyẹn a yàrá dúró kù máa ra àkọ́ọ̀bì fún wọn ó dàní padà ó sọ̀rọ̀ fún ìfẹ́ tó mùsùlùmí lọ́lọ́lọ́ yàrá dúró kù máa ra àkọ́ọ̀bì fún kọ̀tàǹkọ́lì bó kọ̀ kiri ọmọ adámọ̀ wà jẹ́ ní òkò padà wọ̀nyí ọlùlá báyìí ilé àwùmọ́ ń la kún ọlọ́run tó ti jọ́ rẹ̀ láti tẹ̀lé ní ẹ̀jẹ̀ rọmọ́ o ọwọ́ fẹ́rù náà fèrè mo lára náà ti tó ga jù ó ní láti fún àwọn tí ń darí ìrìn níjọ́ wọn àti lánàá àti lónìí tí wọ́n sì jẹ́ mùsùlùmí tí wọ́n rí pé kò sọ́nà àbáyọ láti tèlú láti sọ lórí bí ìlànà ẹ̀sìn Islam bẹ́wà ṣe kúnnú ẹ̀dọ́ tí wọ́n tún kó bẹ́ẹ̀ sọ́pọ̀ máa dáhùn nínú sọ fún wọn pé ẹ̀kọ̀wé ẹ̀bí tẹ́lẹ̀ ẹlẹ́sìn mọ̀ torí ọjọ́ gbẹ̀rẹ̀ àti ìyá mọ̀ bẹ́ẹ̀ bá sàbúrú ẹ̀mú àwọn aláburú láti rí bẹ́ẹ̀ bá jalè ẹ̀gbó lè mara aburú látàn nìyẹn náà Yorùbá ní ẹni tó fẹ́ kíní kọ̀dàbí ẹni tó gbẹ́kọ́ lájà kọ̀dàbí ẹni tó gba alẹ̀ o sàbúrú o sì pa lábúrú ó pamọ́ra o dáàbòbò àbúrú ńlá kan nìyẹn báyìí láwọn ọ̀làmù ẹja ọmọ pẹ́kọ̀ lọ́hùn lásìkò yìí àti ìdíbọ̀ títàyẹ ọdún náà ó wọ́n bẹ́ẹ̀ tún bẹ́gbá ó bẹ́gbá yóò lóòrò gbogbo wọn sábà sọ̀rọ̀ kan bẹ́ẹ̀bá tí wo náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórí bí a bá ń wá àǹfààní kan lọ́dọ̀ àwọn adarí ó difficult àwọn tó bá jọ rẹ̀ wọn sóyé tájíkà tẹ́lápùtà bẹ́nìkan ọ̀mọ̀ lágbólé ẹ̀ ó difficult fún láti láǹfààní ìjọba jẹ bẹ́ẹ̀ náà níbẹ̀ kọ bẹ̀tẹ̀ jẹ́ kó ṣèjọba gbogbo ayé ti fún ó ti gbé jáde ọ̀lá gbogbo ayé ó ti mọ̀ ó kè ẹ mọ̀ pé èèyàn tẹ̀yìn ẹ mà tó fẹ́ tí ò da tí wọ́n bá gbé e lẹ́nu wà tá bẹ̀rẹ̀ kó túbà yìí ẹ gbọ́ kó ti bí ìyá tó kún bàdàn ọ̀rọ̀ ti lè kọjá owó dé wọ́n ti gbé dé bàdàn ẹnì kan ò sì mọ sáníkà ń tẹ́lẹ̀ ìgbà tí wọ́n bá sẹ̀yìn ẹ̀mẹ̀ sáńgà ẹni wà tó yẹ bá ń ká tó nígbà tó bá yẹ ká ní wọn lóore láti jẹ bá mọ̀ wọn ìjọba ìsìlámù kò sèṣì lélẹ̀ nítorí takò ló pèsè sí sanúlẹ̀ ní kùlú ní jẹ̀dínà káfà rò rọ̀rọ̀ wà

ọyẹ tí wọ́n rápẹ̀rẹ kí wọ́n ṣe dáadáa síbẹ̀síbẹ̀ àbójútó tó tẹ̀lé ó dàbí ìgbà tó yẹ pé àwọn ọ̀jọ̀gbọ́n kan wọ́n ní eh, bóòní ti máa rẹ́sì lọ́ti gbọ́rọ̀ kalẹ̀ wọ́n ní abnormal reaction to abnormal situation is a normal behavior àwọn èèyàn rí a láì jẹ́ tí wọ́n ṣèpàdé èrò sì jọ èrò tẹ́rì pé ayé nìlú èròjọ èrò lẹ́kọ̀ọ́ ni ní Kánò ni lábújá ni all over the, the, the nation abnormal reaction wọ́n lè tólé wọ́n súnmọ́tò nígbàtí wọ́n react sí abnormal situation nǹkan tí ò bára mọ́mọ́ tó kọjá àfaradà nígbàtí èèyàn tó kò gírí wọ́n tó bá rí bẹ́ẹ̀ is a normal behavior bí i ṣe máa rí nìyẹn àti káyẹ̀kọ̀ọ́ pé ẹ máa ń ṣe báyìí pé ẹ máa ń kàn jẹ́ àmọ́ ilé ibi kọ́ máa dámọ́ bàrà wọn náà nìyẹn ibi tí ẹgbí dáadáa ti bẹ̀rẹ̀ nìyẹn pọ́ìntì ibi tí ẹgbí dáadáa ti bẹ̀rẹ̀ nìyẹn ẹnì ká sì sọ̀rọ̀ kan tí mo fi dá ara mi gbọ́ òun náà ní ti bájọba sọ̀rọ̀ ńgbà náà lórí NCA ó ní ẹ má rò pé àwọn èèyàn yìí di ààrẹ bẹ́lẹ̀ ẹ má pè wọ́n ní jàǹdùkú ẹ má pè wọ́n ní àdàlúrú ó ní because ẹ̀yìn tẹ́ ń darí ẹ̀ tó 1.5 million lórílẹ̀-èdè wa yìí wọ́n yí dájú ẹ̀ òbíbò kí lágbò lóbò sí ó lẹ́ẹ̀dẹ́ 1.5 million tàà bá minus 1.5 million kó nínú 140 million oní wọ́n bàtí ń jẹ́ o wọ́n ó dàrú mọ́ ilé orí o ẹnìkan wọn ní tẹ́mú pàtó àwọn èèyàn ń lo àwọn flash ìjọba just a, a, a, a danger flashing tó yé iná pupa tó yẹ danger second flash ìjọba wà tó rántí ó dákò burú káwá pẹ̀lẹ́ pé dáadáa bẹ̀rẹ̀ gbogbo àlùmọ́nì nǹkan wá ń gorí ẹ̀ ń gorí ẹ̀ ń gorí ẹ̀ ń gorí ẹ̀ tẹ́kọ́ bá ti wọ́n ó ti àfẹ́sì gbogbo ọmọ adámà àti gbogbo nǹkan àkíyèsí ni o àkíyèsí ni fáwọn adarí agbọ̀dọ̀mọ́tò náà sákèèsí àwọn àríwí pé gbogbo àwọn ǹkan tó lè fún jẹ́kùn bọ́ máa dámọ̀ pátápátá ní ìtẹ̀mí ayé ní ìsìlámù gbèsè sí ní mo fi sọ̀rọ̀ lé ìzàká mo fi máa yà yẹn wá tí gbogbo mùsùlùmí bá yọ ìzàká ẹnìkan àwọn kan wọ́n bá gbè fún àbá gbè fún jàmáà àbá gbè fún ọlọ́dẹ kan àbá gbè fún àwùjọ kan kó a máa pọ̀ nígbà mí ìdẹni wípé wọn máa gún gbé fáwọn tí ó ṣe mùsùlùmí ó lè jẹ́ fún àwọn mùsùlùmí ló tọ́kọ́ tọ́ tó bá wá di pé ó wá di kó tó kù rẹpẹtẹ ẹmọ ìtànà àwọn èèyàn ẹmọ ìtànà àwọn èèyàn ààrẹ òjì ọmọ adámà tí ó lórí èdè kan láwọn èèyàn ti ń gbowó sẹ́tù wọn sí lọmọ ti ń gbowó pé wọ́n láti bí sáyé náà kó tó dímọ́ tó bàbẹ̀ náà jẹ́ ọmọ tí wọ́n bí sáyé ó ti wà rẹ́jísàì wọ́n náà fúnyàn ní tíra kan ní st. bishop Medina mo kí tó padà lọ mo lọ múra wọn mọ̀ fún ẹni facebook báyìí tí ẹ̀ bá ti lè identify rẹ̀ gẹ́gẹ́ pé student lo f student lo mo bá lọ wọ́n ní kí ni matric number mi ọlọ́run sì ní kí n mọ̀ mo kọ́kọ́ jókòó díẹ̀ mo ronú sí lẹ́yìn ní ọdún mẹ́ẹ̀ẹ́dógún mo bá rántí bí wọ́n ṣe tẹ nọ́mbà yẹn báyìí ẹ̀rù pé mo wọ kíláàsì lánàá ni gbogbo information pátápátá ló gbé jáde a computerize Nàìjíríà àbì ní Nigeria is the developing country country ti ń wó lọ àwọn ń tara wọn lẹ́nu nígbà tó wọn dámọ̀ ń tara ẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn country ti ń wó lọ là ń pè ní developing country tí ń ṣubú tí ẹgbẹ́ àwọn ọlọ́run alókù tí ń laná Islam wọn wà jọ yóò jọ yóò jọ yóò gbé kàmí eré àti dáàbà iná àti Islam lókù àkúrú mọ́tò sí ọ̀hún sọ́mùlọ́ọ̀dálẹ̀ lọ́rọ́gùn إنه الغفور الرحيم اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءنا أعداءك أعداء الدين اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون لعلكم تذكرون فاذكروا الله تعالى يذكركم واشكروه على نعمه وعلائه يجركم ولذكر الله تعالى أكبر والله يعلم ما تصنعون ومن صلاة الله تعالى ولم